لين تي فون الله سبحانه وتعالى تي أشياء صلاة فو النبوة محمد صلى الله عليه وسلم تي أمبلا وبقيلا دا صلاتنا كما باوا على إلي النبي تي وصحابة أتي وقوا واتوا باتليل أنا وجيش الله محمد صلى الله عليه وسلم تي تي يوفي ما دي أجاي بين دي القيامة أما تسواجو إن شاء الله تعالى من تفسير القرآن eléyìí tí ó ṣe pé òun náà ni a máa ń gbé yẹ̀wò ní déédéé irú àkókò báyìí àti ní irú ọjọ́ ìní tí a ń bẹ̀rẹ̀ wọn bá subhanahu wa ta'ala ẹ̀sọ́ tí èèyàn máa ń gbà níbi àwọn iṣẹ́ olóore níbi à ń sọ ni àbí níbi à ń gbọ́ ni kọ́lọ́mọ́ ṣe léwọ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa àsúrọ̀tul Baqara òun náà ni súrà tí a wà tí a sì ti bá débi àwọn àyà márùn-ún alákọ̀ọ́kọ́ tí ọlọ́run bá wa subhanahu wa ta'ala tí ó fi sọ̀rọ̀ nípa alukur'an àti bí alukur'an yóò ṣe máa jẹ́ ìmọ̀nà àti àwọn ẹni tí alukur'an yóò máa jẹ́ ìmọ̀nà fún tí ìyẹn jẹ́ àwọn olùgbàgbọ́ òdodo àwọn ìròyìn wo àwọn qualities wo ó ní a máa wá bá lára àwọn almuttaqin talukur'an fẹ́ jẹ́ ìmọ̀nà fún eléyìí ni àwọn ìntí àti wá ṣe ní àlàyé ní àwọn ìjòkó tí ó ti lọ sẹ́yìn sam. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الإسلام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك فهم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم بشاوة ولهم عذاب أليم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدون وما كانوا مهتدين الحمد لله والصلاة والسلام على رسول الله هذه الآيات àwọn àyà tí a kà yìí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala níbi àwọn àyà mánu alákọ̀ọ́kọ́ tí a láti ṣe àlàyé rẹ̀ sẹ́yìn òun náà ni àwọn àyà tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tí ó fi sọ̀rọ̀ nípa àwọn olùgbàgbọ́ òdodo àti àwọn ìròyìn tí a máa rí ní ara wọn ọlọ́wọ́ bá ní alukur'an ó sì máa jẹ́ ìmọ̀nà fún wọn ọlọ́wọ́ bá wá ròyìn wọn pé alladhina yu'minuna bil ghaib. alladhina yu'minuna bil ghaib wa yuqimuna as-salah. ìròyìn méjì wọn àkọ́kọ́ ni ọlọ́láwọn olùgbàgbọ́ òdodo yìí tá a pè ní àwọn al-muttaqina yìí wọ́n máa nígbàgbọ́ sí kọ̀kọ̀ àtúnáwọn onímọ̀ mi sì tún pé bí wọ́n tó wá máa jẹ́ni tí yóò máa kírun ilé jẹ́ ìròyìn wọn lẹ́ẹ̀kejì. ọlọ́run bá ní inú kẹta bá tó wá jogún fún wọn yóò fi kúrò lówó tó máa ná sójú ọ̀nà tèmi ọlọ́run ọba ó ní ìròyìn ẹlẹ́ẹ̀kẹta ilé jẹ́ ìròyìn tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó fi ń ròyìn àwọn tí wọ́n jẹ́ àwọn olùgbàgbọ́ òdodo. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل

ọlọ́run láwọn wọn ó náà sì ni àwọn ẹni tó ṣe pé wọn yóò jèrè tọ́lọ́gbọ́dá àti tèmi àti yìí nàka jèrè ẹ̀rígbà tọ́lọ́run bá wá ròyìn àwọn olùgbàgbọ́ òdodo tán yìí ó wá kó àwọn èèyàn méjì kan nítorí pé àwọn èèyàn tá a lórí ilẹ̀ ayé ìran mẹ́ta náà gbogbo wa al-mu'minun wal-kuffar wal-munafiqun àwọn tá a mọ rí tí ọlọ́run bá tí ó wal mushrikuna al kuffar àti àwọn aláìgbàgbọ́ tí wọ́n jẹ́ kèfèrí ìran kẹta tí ọlọ́wọ́ bá tún máa ń fi kún òun náà ni àwọn mùnáfìkì èèyàn ẹ̀yọ́ ọ̀rọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí náà lọ́lọ́run wa kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní alukur'ani ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ti sọ̀rọ̀ àwọn olùgbàgbọ́ òdodo àti ìròyìn wọn fún wa ẹ ká wá gbọ́ kí wá ní ìròyìn tàwọn aláìgbàgbọ́ kí wò lọ́wọ́ wáyé sọ́npa wọn. ìmọ̀lẹ́bí mẹ́ta pẹ̀lú sọ̀rọ̀ aláìhùn àǹzàwùdáhùn ọlọ́ni ìnàlẹ́rìnà ṣe rí àwọn tó jẹ́ kèfèrí ìròyìn tí wọ́n náà láfẹ́ gbọ́ yìí àwọn tó jẹ́ kí ni jẹ́mọ́ alẹ́rìnà yẹ fúrú nàbí ànàmìlá àtọ́já ti parí pé oore ọlọ́run ọba tọ́lọ́run ọba ṣe fún wọn ń wà mọ́ dọwọ́bò wọn ní ṣàfihàn pọ́lọ́run ọba ló ṣe fáwọn nínú àwọn àpẹẹrẹ ìdọwọ́bò wọn náà ni pé àìní gba ọlọ́run ọba gbọ́ wọn àìní máa ṣe jọ́sìn fún ọlọ́run ọba wọn àti àìní máa ṣe kọ̀kọ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba wa ń sọ wọn náà pèsè wàhálà wọn kẹfẹ́ rí. sawa'un alayhim a'anzartahum ọlọ́run ní kẹ́ rí wọn o. sàwáún bákan náà ló ti rí o àléyìn lórí tiwọn ọlọ́run bá ń dájú ọ̀rọ̀ yikwa pa muhammad sallallahu alaihi wa sallam bá ti dájú ẹ̀kọ́ ànẹ́bì nítorí pé tó wà ànẹ́bì ni pé kí gbogbo àlùmọ̀ yìí islam kí gbogbo èèyàn kan òdodo ojú kòkòrò muhammad sallallahu alaihi sallam ìdí bá ti lọ́lọ́ wa ní kí wọ́n láwọn kèfèrí ti wọn sawa'un alayhim ọlọ́ni bá kan náà ló ti rí lórí wọn a'anzartahum am lam tunzirhum la yu'minun. a'anzartahum am lam tunzirhum la yu'minun. ọlọ́ni a'anzartahum ilé ànábì bóyá ọ̀sẹ̀ kìlọ̀ fún wọn tó kí ni o iṣẹ́ tí àwọn kèfèrí nínú ìṣẹ́ tí bá ọṣẹ́ wá àti fún wọn ọṣẹ́ wá àti fún wọn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ní àwọn kèfèrí la yu'minun ọlọ́ọ̀bá ní wọ́n nígbàgbọ́ ẹ̀rí tọ́lọ́wọ́ bá wá bí ròyìn wọn nu áyà yìí gbogbo bí tọ́lọ́wọ́ bá ti wá ń pàdánù sákèèsí lórí pé má ṣojú kòkòrò àṣejù lórí ipò sáàfẹ́ sí àwọn èèyàn mọ̀nà inú táwọn bá ń bẹ̀rẹ̀ inú sọ́rọ́tù yóò lọ sí àtúwárí àyà tó jọba yìí náà àyà 96 sí àyà 100 ọlọ́run bá subhanahu wa ta'ala ó tún pa nẹ́bì sákìyèsí lórí eléyìí náà kí sí náà ló bí náà ni pé nítorí pa nẹ́bì ṣojú kòkòrò pé kí gbogbo àlùmọ̀ kó gbàgbọ́ ìdí nìyẹn gbogbo àfa àtàwọn náà bá jó níwàásù wọ́n gbọ́dọ̀ mú ẹ̀kọ́ láàrin lórí pé àdínẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ ọ̀gá jùlọ fún wa tó láàánú àwọn àlùmọ̀ jùlọ fún wa ọlọ́run wọn bá ń padà ń pò náà sákìyèsí pé gbogbo lọ́lọ́wọ́ bá ti ń fi rẹ̀ fáàdì lẹ́bí pé ti ẹ ní kó ṣe fún ọ àyà 96 ìjẹ́bí 100 ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní inna alladhina haqqat alayhim kalimatu rabbik la yu'minun àyà 96 سورة يونس إن الذين حقت عليهم كلمة ربك لا يؤمنون ولو جاءتهم كل آية كل آية حتى يروا العذاب الأليم قل عن إن الذين حقت عليهم كلمة ربك الله يا النبي شيك ولك ولم بيتكتاني وما تيو إن الذين حقت عليهم كلمة ربك الله مشاريع وين تيجوا لهم يا الله تقبل وين ọlọ́run láwọn yìí wọn ò lè gbàgbọ́ o mọ́ rò pé wọn ó gbà o láàyò mìíràn ọlọ́run ní àwọn yìí wọn lè gbàgbọ́. ọlọ́run ní wàlọ́wọ́ àti nkúlù àyà ọlọ́run jẹ́ sọ̀rọ̀ wọn fún ọdẹ kódà sí gbogbo àmì gbogbo àpẹẹrẹ gbogbo téèyàn máa ń rí sí àjò pé á pẹ̀lú tèmi ti gbà o kárí gbogbo ẹ̀ ọlọ́run bá ní wọn nígbàgbọ́ àtà àyà ọ̀gbọ̀là ọlọ́run ní káwọn yìí tó gbàgbọ́ ti wọn ó dijọ́ bá fojú gan níyà tó bá rí ìyá ẹlẹ́sẹ̀ eléro tá a fi ọmọ ànábì ádámọ̀ nínú sàárè àbí ìyà tá a wọ́n jọ gbé náà ni wọ́n ojú kòkòrò àdébùwà muhammadu sallallahu alaihi wasallam ó pọ̀ lórí káàlìwú mọ̀ yìí káàlìwú mọ̀ yìí ó lè mọ̀nà ọlọ́run bá tí wọ́n tẹ̀síwájú ní ayà. àmàna ha àmàna. kó tó dé ní iná lẹ́rí iná hakọ̀tà àléyìn kẹ́lìmọ̀ tọ̀rọ̀ bí ó ti náyà tó ti ń bábọ̀ láti 96 tọ́lọ́wọ́ bá ti bí sọ̀rọ̀ ń pa àwọn bá dẹ́bùwà sallallahu alaihi wasallam ṣe فلولا كانت قرية آمنت فنفع إيمانها إلا قوم يونس لما إذا بدأ سورة البقرة kátó ojú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala aya one forty five kálímọ̀ pé ẹni tí ọlọ́wọ́ ọba kọ gbogbo ẹni tí ọba ò kọ kò sí irú gbìyànjú kò sí irú kò sírú ìdààmú tí àáfàá tó jó ní mímú ò bá ṣe ẹni yóò ní kúrò níbi tọ́lọ́wọ́ bá ní kó dúró ṣe. ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع كبلتهم وما بعضهم بتابع كبلة بعد ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا إنك إذا لمن الظالمين ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ọlọ́wọ́ bá سبحانه وتعالى رجال tààlà محمد ṣọ́rí àwọn tá a gbé kíra lé lọ́wọ́ yìí àwọn yahudi àtàwọn nàṣọ́ra tọ́run ṣojú kòkòrò lórí wọn yìí wàlá in àtẹ́yìtà alladhina utul kitaba bi kulli àyà. wàlá in àtẹ́yìtà alladhina utul kitaba bi kulli àyà. ọlọ́run ní tọ́ bá mú gbogbo àmì gbogbo àpẹẹrẹ gbogbo àyà tọ́ mú wá fún wọn lórí kan lè dígbà gbọ́ sọ́rí ọ̀rọ̀ kíbílà tá a gbé kalẹ̀ fún ọ yìí náà tẹ̀lé ọ̀rọ̀ kíbílà tá a gbé fún ọ ibi tá a ní kọ́ ọmọ dájúkọ yẹn àwọn òní dájúkọ bẹ̀ tí wọ́n bá ń ṣe tiwọn. wà á ní tábìtì àbíyàn ìgbìmọ̀ láti. ìwọ náà sì ìwọ náà ò gbọdọ̀ tẹ̀lé o báwọn ò ṣe ní gbà fún ọyẹn rẹ Muhammad ìwọ náà àní tẹ̀lé ti tiwọn o. wà á máa bá a dúró bí tábìyàn ìgbìmọ̀ láti bá a. tí wọ́n tún ọlọ́run ní àwọn náà ní kékeré jẹmọ́ àwọn náà tó ní gbà fúnra wọn ọ̀tọ̀ọ̀tọ̀ náà làwọn náà mọ̀ ṣe tiwọn tó ń gbà tí wọ́n ti mọ̀ ṣe tiwọn lọ́tọ̀ọ̀tọ̀ ìdá Muhammad mójútó yìí tá a gbé fún wọn náà wọ́n ní kí mójútó tiẹ̀. wọn á ní sábàtà àwọn ahùnrin bàdìmáàtà àkàmínà. ọlọ́ọ̀ni tó ọba wa lọ rè ń tẹ̀lé fẹ́ẹ́ nu tiwọn tọ́ wá torí pé ìgbà ni gbogbo wọn ń lọ tọ́ wò pé nítorí pé wọ́n pọ̀ tọ́ wá wò pé ìfẹ́ inú ti wọn lọ fẹ́ tẹ̀lé lẹ́yìn ọba ti sọ̀rọ̀ fún ọta ti fi ìmọ̀ hàn. ìrìnàkà ìrẹ́ ńlá ńlá bọ́ọ̀lù. ah ọlọ́run rẹ̀ muhammed náà dá alábòsí láti gbà náà nìyẹn ìdíre afá àtọ́ ọba ń pèpè sójú ọ̀nà ọlọ́run àwọn èèyàn gbogbo èèyàn kọ́ ni yóò gbà fún ọ abadan àgbélé ayé kalẹ̀ bẹ́ẹ̀ ọ gbọ́dọ̀ wá torí pé ọ fẹ́ kán ẹlòmíà wa torí pé ah nígbà táwa pè wọ́n tàn gbọ́ yìí táwa náà wà níbẹ̀ ṣe bí wọn díẹ̀ díẹ̀ báyìí ẹlòmíà wa kò bí akóhun ah, náà ti ẹ̀yẹ pé ókè ṣe ń tẹ́ fẹ́ rèé ẹ jẹ́ ká máa ṣe ń tẹ́ fẹ́ bóyá ẹ̀jẹ̀ ni wá gbà tọ́ lọ́hùn àní àfa mi ìdá bẹ́ẹ̀ bí ti ń ṣe tiẹ̀ nù àní ẹ̀dá ni kí la lè fi fáwọn èèyàn wókè ṣe táwọn èèyàn fẹ́ rèé yóò ibi táwọn èèyàn rò pé yá táwọn bá ti ń ṣe inú àwọn èèyàn ò mọ dùn sáwọn yóò wá mọ ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá sọ fún anábùwà muhammad sallallahu alaihi wasallam ọlọ́run wa ìní tàbá àti àhùwá àhùn ọlọ́run ní tọ́ ọba lọ rèé tẹ̀lé táwọn èèyàn fẹ́ yìí tọ́ rò pé bíyà nítorí pé ọfẹ́ pè wọ́n wọlé ọwọ́ àlọ́ tẹ̀lé tí wọ́n ìdàkà ìdàní. ọwọ́ àlọ́ ń tẹ̀lé tí lẹ́yìn ìgbà tí ìmọ̀ tó yè kóró tá a ti fi hàn. ọlọ́run ní wọn náà ti di alábòsí nìyẹn ìdí ìrìyà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ bí àwọn kèfèrí ti rí bẹ̀rù pẹ̀lú àwọn àyà yìí ẹ̀rí pé bí àyà tá a ti ń bọ̀ ni pé innal ladhina kafaru sawa'un 'alayhim a'anzartahum am lam tunzirhum la yu'minun. innal ladhina kafaru sawa'un 'alayhim a'anzartahum am lam tunzirhum la yu'minun. eléyìí fi ń yé wa pé àti gbogbo èèyàn ti eléyìí sì ń fi ń yé wa pé àṣẹ gbogbo èèyàn kọ́ ni náà kọ́ ni yóò sì mọ dúró ti òdodo àwọn ẹnìkan ń bẹ tàwa ń àlẹ́ yìí bákan náà lórí fáwọn àánzárùtà hún bọ́ ọba lọ́ọ̀ sí wá àti fún wọn amlam tún vírú hún àbọ̀ ọ̀tí ẹ̀ ṣe fún wọn àbọ̀ ọ̀tí ẹ̀ ń ṣe fún wọn láàyò mìíràn ọlọ́ni wọ̀n ní nígbàgbọ́ kátó wà lọ́ọ́ rí wọnú sórọ́tù ràd sórọ́tù àràd ayé àkàtú wa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́lọ́ wa padà wá sọ tó kà nábì bá nábì tó bá ti dọ̀rọ̀ ká pé àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run ayé tó bá ti di ọ̀rọ̀ ká pé àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run ọlọ́run wa ń sọ tó kà nábì fún un èyí tá a fẹ́ kí wò ó mójútó rè èyí tó àdúgbò bá ń ṣe fún بعد الذي نعدهم أو لتوفينك فإنما عليك البلاغ وعلينا الحساب níbi ayé ilé yìí nígbà كان tá محمد صلى الله عليه وسلم. tó pe àwọn aláìdàgbọ́ تي تي تي تي wá gbọ́ kíní kan wá ń dọ́gbọ́n wú ànábì náà eléyìí náà tún wọ́n ń ṣàwọn onídàáwà kíní kan tí wọ́n wú ànábì ni pé ah ìyàtọ̀ náà ń tiẹ̀ fi jẹ wọ́n yìí kóun tiẹ̀ rí lè rẹ́sìn wọn látàrí ọlọ́run wá ń fà nẹ́bì létí ń bẹ̀ pé. ọlọ́run ní tá a bá tiẹ̀ wá fi hàn ọ́ àwọn ìyà tá a fẹ́ fi jẹ wọ́n á wá fi hàn yà nẹ́bì pé sọ rí ọwá rírú ìyà tá a fi jẹ wọ́n. àwọn látàwá fàyà fàyà nà. àbí àti ẹ̀ wá fi hàn ọ́ àwa pa ọ́ sán ọtí wá kúrò láyé la tó ń fi ìyà tá a fẹ́ fi jẹ wọ́n la tó fi ń jẹ wọ́n ọlọ́run á dà nábì lóhùn pé. ọlọ́run gbogbo yìí kò sí dọ́kàn wọn bẹ́ẹ̀ ẹ á jẹ wọ́n ní lójú rẹ ẹ á jẹ wọ́n ní lẹ́yìn rẹ kò sí dọ́kàn wọn bẹ́ẹ̀ o fa ìnàmá alẹ́ ìkàlùbàlà ìdọ́kàn wọn ni kí wọ́n sà ti jíjẹ fún wọn o kí ọba ti wá jíjẹ fún wọn ìṣirò wọn èmi ọlọ́run mo bẹ́ẹ̀ ṣe kò sí dọ́kàn wọn pẹ̀lú ẹ̀ ẹ mú wa ètè jẹ wọ́n yà ni ẹ yín pẹ́ kí n tó jẹ wọ́n yà ni ọbẹ̀ kí ìyá mi sojú rẹ ọwọ́ àrùn pé àbọ̀ ti kú tán kí ìyàwó tó sojú rẹ ọlọ́ọ̀ni kò kàn rẹ ànábì èyí tó kàn rẹ ni pé fa ìnàmà àlẹ́ ìkàlùbàlà ìwọ sáà ti jíṣẹ́ ìwọ sáà ti kí ni jẹmọ́ ìwọ sáà ti jíṣẹ́ ìyẹn ló fi ẹ́ pé àdá àyàtò ìsìlámì olùpèpè tí ó bá máa ṣe wá àti fáwọn èèyàn má jò jẹ́ pé ojú kòkòrò tiẹ̀ ni pé ah wọ́n gbọ́dọ̀ gbàgbọ́ wọ́n gbọ́dọ̀ gbàgbọ́ ọ máa ṣègbìyànjú pé ọfẹ́ kàn mọ́ o ó jẹ́ kálàyé ìlú mọ kún ó jẹ́ kí sí ìlú mọ lọ dáadáa pé àpéyà tán bá ń gbọ́ bóyá ti tiẹ̀ túbá bóyá ó ní zìnà bóyá yóò fi zìnà lẹ̀ bóyá ọlọ́tí bóyá yóò fọtí lẹ̀ fa ìgbàgbọ́ lẹ̀ ìbí wo ti máa ṣe nu o àmọ́ mọ̀jọ́ jẹ́ pọ̀ wá rò pé nítorí ipò ọ̀fẹ́ jẹ́ kán gbà yìí kọ́ ọmọ wa bẹ́yìn àdánwò tó wá kàn wá láyé lélẹ̀ nítorí àwọn èèyàn wá wò pé bóyá nta lè ṣe ni pé bóyá tá a bá tiẹ̀ ń bẹ́ǹdì tá à ń dọ́gbọ́n ṣe bíi tiwọn náà díẹ̀díẹ̀ bóyá a lè tàtàrà bẹ́ẹ̀ fà mọ́ra bẹ́ẹ̀ sì ni kò rọrùn bẹ́ẹ̀ ọlọ́run ọba ògbélé ayé kalẹ̀ bẹ́ẹ̀ ṣáàlù lọ́hìn fìlìkọ́ọ̀lù wà ìrádọ́tùlá ìlkọ̀ọ̀níyà tìlkọ̀dàríyà olùtẹ̀lé tọ́lọ́wọ́ bó mọ̀ bẹ lórí ilẹ̀ ayé ẹlẹ́ṣẹ̀ ní oṣù mọ̀ bẹ lórí ilẹ̀ ayé ẹni tó jẹ́ alùsùnà yóò mọ̀ bẹ lórí ilẹ̀ ayé àwọn oníbídíà ní oṣù mọ̀ bẹ lórí ilẹ̀ ayé kò pọ́sibù kẹ́lẹ́fẹ́ kó gbogbo bídíà kó lẹ̀ bẹ́ẹ̀ náà ni kò pọ́sibù kẹ́lẹ́fẹ́ kó gbogbo ẹlẹ́ṣẹ̀ kó lẹ̀ bẹ́ẹ̀ náà ni kò pọ́sibù kẹ́lẹ́fẹ́ kó gbogbo aláìgbàgbọ́ kó lẹ̀ wọ́n mọ̀ bẹ lórí ilẹ̀ àmọ́ ìnáma àlẹ́ ìkàlùbàlà ìwà Muhammad sallallahu alaihi wa sallam balẹ́gbẹ̀mọ́ unzila ilayka min iwọ ń tiẹ̀ yín tá a gbé wá bá ọ látọ̀dọ̀ ọlọ́run ọba yẹn sọ báwọn èèyàn àáfà gbọ́dọ̀ sọ ẹ káwọn èèyàn wá gbọ́ déédéé táwọn èèyàn wá gbọ́ déédéé àmọ́ òdodo gbọdọ̀ jáde lẹ́nu onímọ̀ lọ́wọ́ bá ṣe wá tètè ń fi irin lẹ̀ fún wọn pé iná lẹ́rí ilẹ̀ kẹfàrú sàwá ọ̀nà àlẹ́yìn àǹzàrù táhùn. iná lẹ́rí ilẹ̀ kẹfàrú sàwá ọ̀nà àlẹ́yìn àǹzàrù táhùn ìjẹ́jọ́ tá a bá rí mùsùlùmí tóun náà wá ń ṣerú ṣe á fún àbá iru ṣe fún á fún o ipe irú tọmọ ń wì tọmọ ń wì irú ṣe tí mọ̀ ń bẹ lára àwọn aláìgbàgbọ́ mọ̀ lọ́lọ́run mọ̀ fi ròyìn àwọn aláìgbàgbọ́ mọ̀ lọ́lọ́run ọba mọ̀ sọ إن الذين كفروا سواء عليهم أأنذرتهم a máa fi yíò ti pé mùsùlùmí ṣàkíyèsí ni ike mẹ́jọrú àwọn ẹni wọ̀nyí o mẹ́jọ àwọn kèfèrí tọ́lọ́run ọba ń wíyẹ o ìdí nìyẹn àwọn tí wọ́n bá nírú ìròyìn yìí lára náà a máa kérú àwọn àyà ìfún lápèjú Imam Malik rahimahullah nínú ọ̀rọ̀ kan wọ́n ní ẹ̀rí tán pè ní àlùbẹ́dà ipáwọn èèyàn ṣe àdádálẹ̀ nínú Islam wọ́n ló wá lágbára ó tóbi ó ju ẹ̀ṣẹ̀ lọ ìjẹ́ tí wàá ló gbàgbà tó ń ṣàlàyé wọ́n níbẹ̀ rẹ̀ wọ́n nílẹ̀ anil ma'asiyata yutabu minha nítorí pé ọjọ́ táwọn èèyàn bá ń dẹ́ṣẹ̀ oníṣìnà lápèjúwe ọlọ́tún lápèjúwe onígbà lápèjúwe àwọn yìí wọn máa ń ronú bó làwọn ó ti túbá àwọn yìí wọn máa ń sábà ronú pé ihun táwọn ń ṣe ò dáa làkínà bídà ṣùgbọ́n jẹ́ ẹlẹ́ni tí ń bá ń ṣe àdádálẹ̀ nínú Islam ohun àwọn ìsábà tún bá ń bí wọn tó láwọn máa ń bìlí wípé àwa ò ní kúrò lórí ẹ̀ irú wọn náà wà máa kéwà ẹ̀fún wọn pé à ìwà à kúrò lórí ẹ̀ yìí àwọn kèfèrí mọ̀ lọ́lọ́run mọ̀ fi ń ròyìn anú Al-Qur'an àwọn mọ̀lọ́lọ́ ma ń sọ pé innal ladhina kafaru sawa'un alayhim a anzartahum innal ladhina kafaru sawa'un alayhim a anzartahum am lam tunzirhum la yu'minun ẹ wá rírù ṣe sí báyìí ká àwọn áyà tó sọ̀kalẹ̀ fáwọn aláìgbàgbọ́ káwá rẹni tí bá ń ṣerú ẹnu mùsùlùmí ìgbàláyè rẹ̀ wà ní Islam tó láwọn ọ̀rọ̀ kan bẹ tí mo ń jà náà ìrẹ̀ láwọn àkókò táwa yìí àti láwọn tí wọ́n ń gbé ti fi ẹ àwọn àyà tó bá sọ̀kalẹ̀ lórí àwọn kèfèrí kò yẹ ká máa ké fáwọn mùsùlùmí a máa ń ké fún mùsùlùmí a máa ṣe kí ni gan a máa ń ké fún mùsùlùmí a máa ń ké fún ní bíbí àkódà a tún máa ń ké fún alùsùnà níjọ́ tó o bá ti ń hùwà tó jọmọ́ ní táwọn kèfèrí ń hù àyà tó sọ̀kalẹ̀ fáwọn kèfèrí wàá sì ké fún wọn náà anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ Ali bin Abi Talib رضي الله تعالى وعنه وعن الصحابة أجمعين علي بن أبي طالب àti Fátímà wọ́n bẹ nulẹ̀ ó wá dá àsìkò ká yẹn náà fílà lóru ànábì bá dìde ànábì bá lọlé wọn bẹ́ẹ̀ sì ni Fátímà ọmọ ànábì ni àlí ọmọ ń kó ànábì ni àwọn méjèèjì náà náà wá jọ fẹ́ra wọn so ipò ọmọ náà làwọn méjèèjì sí wà lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó wá di lóru ọjọ́ náà ànábì bá lọ rèé jí Fatima àti àlí ó kanlẹ̀ kó wọn rí a àyìnlá tó sọlẹ̀ yá kẹ́yìn méjèèjì ẹ̀yìn ò ní dìde kẹ́yìn náà fìlànà fàkóòtù ya Rasulullah àlí ló wá dá ọjọ́ náà pé a ó rí ànábì ya ẹ̀wọ̀ ẹ̀wọ̀ àǹfùsùn náà bí ẹ̀dì là ẹ̀mí wa ọwọ́ ọlọ́run ló wà ọ̀làbọ̀ tó máa jí wa báyìí fàyídà ṣáà ayẹyẹ bá àkànà tó bá wu ọlọ́run kọ́lọ́run gbé wa dìde káyẹ náà fìlà lóru bá àkànà yóò jí wa fún rẹ̀ kò nídìí ìjẹ́ tó máa jú àwọn ẹgbẹ́ ẹgbẹ́ tó mọ̀ kò nídìí kẹ́mọ̀ dámú wà sẹ́rí ń gbà tí àlésọ gbólóhùn fàǹsọ̀rọ̀ ànábì lọ́dọ̀ wọn bá lọ́dọ̀ wọn àti ah sọ̀rọ̀ yìí tún nídìí ájúmẹ́ǹtì ni abẹ́rẹ́ tó ń wá ájúmẹ́ǹtì ìtumọ̀ ah, ẹnìtẹ́ yẹn lọ́fíìlà lóru ah jẹ̀sákùn kí ni àyà yìí ó ní wí tó lu wá sọ wípé wàkàlẹ̀ ìnsánù akthara shay'in jadala wàkàlẹ̀ ìnsánù akthara shay'in ọlọ́ni ṣe rọ́mì ènìyàn tẹ́ rí ó fẹ́ràn argument kódodo ọ̀rọ̀ ọlọ́run clear sí kó jẹ́ tó máa yọ ẹ bọ̀ tábàtún wò báyìí tábàtún wò báyìí ọlọ́run lọ́mì ènìyàn ti fẹ́ràn argument yìí àwa wo yìí àsìkò tá àyà yìí sọ̀kalẹ̀ àsìkò ahadùmọ́kì ni táwọn ti dé Mádínà àwọn ẹni tọ́lọ́run ọba ti rí ìfáàsí ní ibi àyà yìí àwọn aláìgbàgbọ́ ni àyà tó wá sọ̀kalẹ̀ lórí àwọn aláìgbàgbọ́ tára mẹ́bí ló fún ìjọba alíyìnbí láti sọ ní bọ̀dọ̀ yọ lọ́hùn tààlà ìdínú ẹ mọ́jà pàǹparọ́ fún ara wa mọ́ ẹ àyà tó bá sọ̀kalẹ̀ fáwọn kèfèrí ayé ló fún mùsùlùmí a máa ń lò ó ìjọ tí mùsùlùmí náà bá ti ń wurú wà tá a bá lọ́wọ́ àwọn aláìgbàgbọ́ eléyìí kan wá kọ́ àwọn sọ̀rọ̀ àjà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam ẹgbẹ́ àfáwọn Abdullahi bin Abbas áyà kan bẹ àwọn kèfèrí lọ́lọ́wọ́ ọba fi máa wí níbi tó lù wá sí ní pé yawma tabyaddu wujuhun wa taswaddu wujuh ọlọ́run tó bá ti jọ́ ìgbé ìdàlùkìyàmọ́ ọjọ́ náà ni ọjọ́ tí ojú àwọn èèyàn kan dúdú ojú àwọn èèyàn kan funfun ojú àwọn olùgbàgbọ́ lọ́lọ́wọ́ ọba ti ń sọ ní Al-Qur'an pé ojú tí wọ́n lágbò níjọ́ ìgbé ìdàlùkìyàmọ́ ọlọ́run láwọn aláìgbàgbọ́ tiwọn ojú tí wọ́n wà dúdú nítorí pé aláìgbàgbọ́ làwọn afọ àwọn sọ̀hábà nẹ́bùwà Muhammad sallallahu àti ilé afọ Abdullahi bin Abbas ó ní ẹ̀rí bó ti jẹ́ pé yóò rí láàrin àwọn olùgbàgbọ́ àtàláìgbàgbọ́ yìí ó ní yawma mọ̀ọ́sẹ̀ bóyá dùn wujuhum tọ́nà sọ yìí ó ní wujuhu ahli sunnah pé ọjọ́ tí ojú àwọn tó bá ń tẹ̀lé ìlànà nẹ́bì tí yóò mọ̀ funfun ó wá ní ẹ̀rí apá kejì ó ní yawma mọ̀ọ́sẹ̀ sọ́wádùn wujuhum ahli bid'ah ọjọ́ tí ojú àwọn tí wọ́n bá takò lànà nẹ́bí inú àwọn mùsùlùmí ojú tí wọ́n mọ̀ wá dúdú áyà yìí sì lé nípìnlẹ̀ orí ìtara ló sọ̀kalẹ̀ fún jàmáà alùkùfà sotáyà bá sọ̀kalẹ̀ fún àwọn kèfèrí a lè lò lórí mùsùlùmí náà áyà kan bẹ́ẹ̀ ní suratul Kahf Allahu subhanahu wa ta'ala ó ní hal nunabbi'ukum bil akhsarina a'mala bil ní ìjà àti ẹ̀wà ní fún àwọn ni wọ́n pàdánù jù nínú iṣẹ́ tí wọ́n bá ń ṣe àfáà Ali ibn Abi Talib àtàfáà Dahhak àtàwọn ẹlòmínú àwọn sọ abẹ́ àtàwọn náà tàbí tí wọ́n ti tafsirul Qur'an wọ́n láwọn tí wọ́n ń sọ bí ní àwọn al-Haruriyya àwọn al-Haruriyya ìran kan náà mùsùlùmí ni wọ́n o àwọn làwọn ní ìmọ̀ pé wọ́n olórí kọ́mọ wá ni wọ́n ti gbàjọba lọ́wọ́ ẹ tí máa ń bẹ nípò ìjọba kọ́mọ wá ni wọ́n ti máa dàmú àwọn olórí àwọn mùsùlùmí wọ́n ní irú àwọn wọn ni àwọn tó ṣe pé tó bá di ní ọjọ́ náà àwọn ni al-akhsarina a'mala àwọn ni wọ́n pàdánù ṣe wọn jù àwọn àyà wa pọ̀ báyìí nínú al tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó fi ń sọ̀rọ̀ ń pa àwọn kìfìrí láti mọ̀ ló fáwọn mùsùlùmí adábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam níjọ́ kan lọ́jọ́ yìí ebi wa ń pa ànábì ànábì wa jáde lé ẹ̀kọ́ kan nù aláàbẹ̀wá muhammad sallallahu ibi ṣe kí ni ebi ń pa ebi títí wá pọ̀ kò wá ṣèǹtà lẹ́nu ìjẹ́ àdéhùn wá jáde lé nígbà tó jáde lé ó bá pàdé àbúbọ̀kẹ́ àti òsì à ó mọ̀tẹ́ lágbára àsìkò yìí mọ̀tẹ́ lágbára díẹ̀ ni àdábìlì kò ṣe tó gbé mi náà jáde o nítorí sọ náà ni o à wọ́n tún pàdé ẹ̀mọ́rùn náà àti òsì wòye à èwo ọgbọ̀n kan ní bí amújẹ lè rí nǹkan lọ́dọ̀ à nítorí gbára náà jáde nu kódà wọ́n bá rántí pé ẹnìkan bẹ́ẹ̀ nú àwọn sàhábà ọlọ́run ṣàánú rẹ̀ dáadáa wọ́n bá gbọ́ ọ̀dọ́ ẹni yìí lọ nígbà tó dọ́dọ̀ rẹ̀ àwọn àjòkó àwọn àbálé wọn bá báyàwó ìyàwó náà bá ọkọ abálé yín kọ́ ah, wọ́n ti lóko wọn ìdè ìṣesísì ni pé bí ò bá ti sọ́kọ ọlọ́kọ lé àìmọ̀ wọlé nígbà tí ò sọ́kọ rẹ̀ ní kí lọ́mọ sínú lè rẹ̀ anábíà kan sàhábà rọ̀dọ̀wádọ̀lá àlẹ́hìn ẹni ìgbà bá wọn wẹ́lú wọn bá bọ́ sábẹ́ igi kan mẹ́ta lé wọn bẹ́ẹ̀ náà wọn bá bẹ́ jòkó mẹ́ẹ̀ wọ́n jókòó tán ìyàwó bá lọ rí mú wàrà milk ó bá lọ rí sí wàrà ó bá gbé wá fún anabi sọlọ àmì sọlọ ní protest máa protest máa step down. wọ́n ń ṣe yíò lọ́wọ́ lọ́kọ̀ arábìnrin yìí bá dé bó ṣe dé tó yọ ọlọ́ọ̀kan báyìí á lágbájá náà ní òun náà láwá wa òun náà rà mẹ́tọ́ á àlejò ńlá gbogbo ayé á tẹ́jú bá ń fún yín àdúgbò ní lẹ́ẹ̀kan náà ó bọ́ ṣe ń kùlé ó gbòdìgbì ẹran jáde ó sọ ọ̀bẹ sí lọ́rùn lẹ́ẹ̀kan náà ó dú ẹ̀ ó dúnbú ẹ̀ bá nẹ́bù wa Muhammad sallallahu alaihi wa sallam ó dú ẹ̀rọ tán ó yá ẹ̀mọ́ ṣe bẹ̀ ó yẹ ẹ̀mọ́ ṣe gbá ó yẹ ẹ̀mọ́ ṣàwó wọn bá dáná náà tán bá ṣe gbé síwájú ànẹ́bù wa Muhammad sallallahu alaihi wa sallam àtànàbì àtàwọn sọ̀hábà tí wọ́n tẹ̀lé kálukú bá jẹ الله ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ ألهاكم التكاثر ọlọ́lẹ́ ìkẹ̀bẹ̀ rí jẹ́ gbogbo jẹ́ ẹ̀rí kójọ jẹ́ ìkójọ ló ń tàn yín jẹ ẹbẹ́ kójọ ẹbẹ́ kójọ ẹbẹ́ dà ẹbẹ́ dà ó ní tàn yín jẹ àrí. ọlọ́ni yóò ti máa tàn yín náà nù ó hátà zuru tó mọlùmọ́ kọ́ mi rà tẹ́ẹ̀ fi wọnú sàárè. ọlọ́ni ẹ wá gbọ́ dáadáa o sáwọn fata àlámù ìjẹ́ ìtakò náà rèmi ọlọ́wọ́ báyìí ẹ padà mọ̀ kó dodo ni o. ọlọ́ni kó dá ẹ mọ̀ lámọ̀ tún mọ̀ tí ó dá yín lójú pé aṣọ òótọ́ ni mo

Ọlọ́dí kó dà ojú ojú tó dájú bá ilẹ̀ fi ni pé, "Ah, eléyìí ò níyè méjì mọ́ pa ṣàgbákò lọ́jọ́ tèmi." Yàwó máa èrè nàá ni. Ọlọ́run ni tó bá wá díjọ́ náà tẹ́ bá wá wọ náà tán, a tún wá mọ bí pé àwọn ìgbádùn tá láyé, a wá béèrè lọ́wọ́ yín pé tọ́lọ́wọ́n ọba lóhun ó mọ̀ fi báwọn tẹ̀fẹ̀ ní níjọ́ gbé ìdàlẹ̀ kìyàmọ̀ àwọn sọ̀hábí àtàlẹ́bì tán jọ jẹun tó wá jẹun tó wá ní pẹ̀tọ̀ oúnjẹ lajẹla yóò yóò túmọ̀ láti alúmọ̀yàwó má ìrí tó bá díjọ́ gbé ìdàlẹ̀ kìyàmọ̀ àáfòrò tó lórí ìtàkì àárùn ẹjọ́ lórí kí túnbọ̀ láti àrùnà yọ̀wọ́ ìrìnà àrìnàì ìgbádùn jẹ́ gbádùn lé ní ẹ̀rùjọ́ lórí ẹ̀ àti ó tún pàdéyàn ẹwà wáyà àwọn tala ló àwọn kèfèrí idinu ń jọ́tọ́ lọ́n bá ń bá wọn kèfèrí wí tẹ́ ẹ bá ti ń rí ìròyìn rẹ̀ lára àwọn mùsùlùmí náà ẹ máa tètè kí àyà ní fún wọn o torí ìbúra tó bí bá bá ń sọ̀rọ̀ tó ń dájú kọ́ pàwọn èèyàn kan nìkan là ń bá wí o àwọn tó bá tún nírú ìròyìn lára náà bó pé là ń bá wí mùsùlùmí náà wá nírú ìròyìn lára ìwọ náà lè sọ ń bi áyà amọ́wọ́ mùsùlùmí náà tí wọ́n náà bá ya pé ẹ bá ṣe wá àtijù bẹ́ẹ̀ lọ ẹ bá kí alukura ní jù bẹ́ẹ̀ lọ aláwọ̀ ò ní gbà innal ladhina kafaru sawa'un 'alayhim. innal ladhina kafaru sawa'un 'alayhim a anzartahum am lam tunzirhum la yu'minun. ọlọ́wọ́ bá láwọn ẹsẹ̀ fèrè sawa'un 'alayhim bákan náà ló ti rí fún wọn a bóyá ọkìlọ̀ fún wọn ní o amlam tó ń bírù abọ́ ọ̀jẹ́ ìkìlọ̀ fún wọn láàyò ní ọlọ́ni wà ní gbọ́ èé ṣe tán àfi wá ní gbọ́. kí ló dé kí ló fà á tábí wá di káwọn wọn ti àwọn ò ní kí ló fà á àsọlọ́wọ́n ọba náà olúwa ní khatamallahu ala qulubihim wa ala sam'ihim. khatamallahu ala qulubihim wa ala sam'ihim wa ala absarihim rijaba. ọlọ́run dákun mọ́ sílú ẹ̀ fáwọn ẹ̀wọ̀n. lahum adhabun adhim. olúwa ní khatamallahu ala qulubihim ọlọ́run ní bẹ́ẹ̀ ni mo náà ní gbàgbọ́ ẹ̀

ọlọ́ni bá ti wá rí yóò wà láhùn àdáàbùn ọlọ́ni ìyà ńlá ni yóò máa jẹ́ ti wọn ìyà tó tóbi ni yóò máa jẹ́ ti wọn ẹ ọlọ́mọ ṣàwá báyìí o ìwọ mùsùlùmí ní náà mọ ìyàrú nǹkan báyìí kódà tí wọn náà bá ti ń rí ọ pé wá sí ò máa ṣàǹfààní lára rẹ ipe wọn ń kí ọ̀rọ̀ Ọlọ́run kò wá ṣàǹfààní lára rẹ tètè máa bẹ̀rù pé ṣé kì í ṣe pọ́ lọ́wọ́ ọba tí lọ́ọ́ rí jẹun tiẹ̀ náà pa àwọn akẹ́rọ̀ Ọlọ́run kò tiẹ̀ máa fi ọ́ ọmọ ìwò pé ẹ kúrò àti ìdílé mi kù sí lélẹ́yìí ah, àkúrò àti ìdílé ẹ̀sẹ̀ mi náà mọ̀ sí lélẹ́yìí ọwọ́ ń gbọ́ wà sí láì mọ̀ iye ọdún ọ̀ọ́tí ẹ̀ yàtọ̀ ọ̀ọ́dàgbàsókè nínú ẹ̀sìn ọ̀ọ́dàgbàsókè nínú ìbẹ̀rù ọlọ́run ọ̀ọ́dàgbàsókè nínú ìsúnmọ́tọ̀ ọlọ́run ojú kan náà lọ́wọ́ wà ọ̀n ṣe jìnnà bọ́ látàrí mọ̀ iye ọdún ọ̀tún wá gbọ́ wà sí gbọ́ wà sí jìnnà náà tún kù lọ́rọ̀ rẹ̀ ọmú tí látà ìmọye ọdún ọgbọ́wà àti gbọ́wà àti kò kúrò lọ́rọ̀ rẹ̀ ọkírun látà ìmọye ọdún ọgbọ́wà àti gbọ́wà àti yíò náà kúrò lọ́rọ̀ rẹ̀ bíbí àyínà lọ́nà ọmọ gangan ọwá wíwọ́ wíwọ́ wí ọ ní ìwọ́sẹ̀ aláwà bíbí àtàkùn náà lélẹ́yìí àfúrájúra rẹ̀ o torí pé tọ́lọ́wọ́ ọba fi ròyìn àwọn aláìgbàgbọ́ nù olúwa ní khatama Allahu ala qulubihim wa ala absarihim khatama Allahu ala qulubihim wa ala sam'ihim wa ala sam'ihim khatama Allahu ala qulubihim wa ala sam'ihim wa wọn pa ni wa ala sam'ihim etí wọn àti dí ni láti lọ etí tẹ ẹ bá sọ̀rọ̀ wọn ó gbọ́ ọ̀rọ̀ pé n tẹ ẹ sọ̀rọ̀ àmọ́ ọ ni wọn nígbà wọn ṣe kíni wọ́n gbọ́ ọ ni wọn ní ṣe kíni o àwọn aláìgbàgbọ́ àwọn yẹ̀húdí irú ẹ̀ náà ti mọ̀ sọ fún ànábì ọ̀rọ̀ wọ́n gbọ́ sẹ̀mí iná wà àṣọ iná wọ́n ní ẹ̀ agbọ́ntọ́ wí wà àṣọ iná àmọ́ aláàtakọ̀ náà ni aláàfẹ́ náà ni ọlọ́mọdé àtàánú wọn o. àwọn bàbá kan náà ń bẹ láwọn ilẹ̀ Yorùbá wa yìí tá a nígbà tí lọ rí fún wọn láwọn orientation tó dáa a máa ń bẹ mọ́sálásí ọlọ́run mọ̀ yìí táwọn oníṣúná bá débẹ̀ pé ah báyìí báyìí ló yẹ ká ti máa ṣe ìrìn wò ó ọ̀gbẹ́ni kan tó bí bàbá ńlá bàbá rẹ̀ bí èsì ń kírun bọ̀ láti lọ nìyí ah, ẹgbẹ́ wá kí láti lọ ní ilé yìí kò wá yẹ báyìí kọlu ẹkẹ mọ in tó yẹ kí ẹ mọ wíre ìròrí báwo ti máa ṣe ti wà nù torí pé àìmọye nǹkan ìyẹn lè máa ṣe kan fógún ọdún wà láì tọ́sí mẹ́wàá pé tó yẹ kan máa ṣe kan ìṣẹ̀lẹ̀ méjì kan bẹ nǹkan á rí lórí social media ní àmọ́ bó ti lálàáfíà àmọ́ oníjọ́tọ̀ mọ̀ kan ọlọ́mọ náà ń bẹ lórí tọ́ílẹ̀tì pé à ń wẹ̀ lọ́wọ́ ọlọ́run ló mọ́ a ló máa ń kọtọ̀ là alibabiru alẹ́yìnà kọ́mọ́nkọ́n nìfẹ̀ níyà ti lè wá dáa ta ní ò lálàáfíà náà ni ò ọlọ́mọ ni bá ń kọ́ nítorí bàbá rẹ̀ bá gbọ́ ọmọ ìdíje lọ lè gbéra bàbá ni ah ó kí àlùkùránì nínú ìtọ́ ilẹ̀ bí ọmọkùnrin rẹ̀ jáde jà àlùkùránì bò àbàbá mi kùránì kan lélẹ́yìí èyí kùránì kan ní kíni orin lásán ni àwọn èèyàn kan máa ń kọ́ wọ́n jọ pé àwọn kan jẹ́ sọ pé bóyá wọ́n kọ́ pàdé ànábì ní Mọ̀dínà níbo kò ń ṣe ọ̀rọ̀ tó lálàáfíà fún àti ẹ̀kọ́ nìyẹn gbé pàdé in fact kò jẹ́ ń ṣàlù kùránì rárá àwọn ní kí lọ wí àwọn ní kò ṣàlù ó ní à láti bí ọgbọ̀n ọdún ó lé tí mo ní mo ti ń kírun ìyíntẹ́bì fi máa ń ṣe lórí ìrun rèé tí bá ti ké bá jẹ́ àtọ́bà ìṣọ̀lá alìbádìírò alẹ́rìnà nìfẹ̀lẹ́ ìyí ajẹ́lẹ́ àmọ̀ bó lálàáfíà o àmọ́ ẹwà dúró ọdún náà ẹgbù adúró ọdún náà ìyí ta wáyé tó wá ṣẹlẹ̀ lẹ Yorùbá yìí ni yóò ti wá ṣẹlẹ̀ ìyá àgbàlagbà náà ni ọkùnrin kan náà tó lọ́lé ọdún nígbà tó náà bẹ̀rẹ̀ súnà báwọn pé a mo gbọ́dọ̀ lọ́ọ́ de ṣàlàyé súnà yìí nínú ìlú wa ó bá débẹ̀ ó bá débi ọ̀rọ̀ kún ṣàlàyé bí wọ́n ti mọ̀ kírun ó bá nítọ́ téèyàn bá ti wá rúkú níta máa ń sọ bẹ́ẹ̀ ni subhana rabbiyal azim subhana rabbiyal azim gbogbo àwọn tó wà mẹ́kù sẹ́ni tó kù strange sí wọn wọ́n ní ìyá kan bá jáde pé ah, àbá nítorí ọ̀sọ̀ lẹ́ẹ̀ ọ ní téèyàn bá tún rúkú kí lọ ní téèyàn máa wí subhana rabbiyal à ah, ṣé tí yóò sì máa wí náà nu gbogbo ẹ̀yìn èèyàn náà sì á dákẹ́ ẹ̀gbọ́n bá ní a ah, ìyá ìdí yóò máa wí náà nu ó láti tọ́ tèmi ti ń kírun ìtọ́ ni a máa ṣe ni pé tá a bá ti rùkú ká máa ṣàdúrà fáwọn ọmọ wa àwọn ọmọ tèmi tí ń bẹ lẹ́kọ̀ọ́ o lè ní máa ń ṣàdúrà fún ti ń bá rùkú ẹwù adúọdún tí àná ti ń kírun tó ló bí jẹ́ sí àìmọ̀ kò ju ẹ kò sẹ́ni tí ò lè kó sí ìyí tó ọba ti mọ̀ ọmọ náà ni kò sẹ́ni ó lè fọwọ́ sí àpé á gbogbo nǹkan làwọn àyè mọ̀ kò possible àwọn kíní kan bẹ ọ̀ ìyá àlà ignorant tó yí tó nípa tó ní mọ̀ rárá yóò mọ̀ ṣẹlẹ̀ sí ọ yìí bọ́ ti mùsùlùmí ni pé tó bá ti wá ń kí ọ̀rọ̀ ọlọ́run ọba fún níjọ́ bọ̀ wọn sọ náà ni pé a sami'na wa ata'na ìròyìn ti mùsùlùmí nù ìròyìn ti mùsùlùmí nù tí mùsùlùmí tó bá ti ń gbọ́rọ̀ ọlọ́run yóò mọ̀ gbà tó bá ti ń gbọ́rọ̀ ọlọ́run yóò tẹ̀lé ni عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون Olúwa ní àwọn kèfèrí ń bákan náà lọ̀rọ̀ tiwọn ọ̀kẹ́ fún wọn ọ̀kẹ́ fún Ọlọ́run lẹ́bí ọlọ́run mo ti jẹ ọkàn wọn pa, mo ti fi jẹ ìgbọ́ràn wọn pa ni. Ojú wọn gan a ti fi nǹkan kan di, a ti di ojú wọn lè pé wọn ní máa ródòdó ọ̀rọ̀ ọlọ́run dára. Ọlọ́run ní ni yóò máa jẹ ti wọn, ìyà tó tóbi ni yóò máa jẹ ti wọn, ìyà òun ni yóò máa jẹ ti wọn lórí tí wọ́n ní a gbọ́dọ̀ wá ṣọ́ra wa pé kí rúurú yìí mọ̀mọ̀ bẹ̀ lára wa níjọ́ bá ti ń gbọ́ ọ̀rọ̀ lọ́hùn tó dáa táàfin máa jẹ́ wàánú àwọn olùgbàgbọ́ òdodo ni pé ó gbọ́dọ̀ jẹ́ pé yóò máa lapa lára wa lẹ́sẹ̀kẹsẹ̀ yóò máa lapa lára wa lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀rọ̀ bá yìí tó bá àwọn olùgbàgbọ́ òdodo níjọ́ tó bá ti ń kí ọ̀rọ̀ lọ́hùn bá fún wọn wájú lọ sí kùlùbùhùn ẹ̀mí wọn mọ̀ gbọ̀n ni ẹ̀mí wọn wà ìdàtún ní àtàrà àyàtúná záàdẹ́tún ìmáàdà ìjọ tó bá tí wọ́n ń kí àwọn ọ̀rọ̀ ìmí ọlọ́run ọba fún wọn yóò mọ̀ lé wọn kún nígbàgbọ́ ni so wọ́n tó bá ní pé yìí ọwá ń lójoojúmọ́ àwọn ìwà kò kọ́ èdè mọ́ fúra sí rárá rẹ̀ àwọn tó bá ti rí pé àá ah, tàbí pé alhamdulillah mo ṣe rí lóṣù tó lọ bẹ́ẹ̀ kọ́ mo ṣe rí báyìí àmọ́ mo mọ́ ronú tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi náà ti ń ronú dáadáa báyìí mo mọ orú àwọn àti mo wọ́n kù tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi náà ti ń ṣe dáadáa báyìí ọ̀wọ́ a mọ̀ wá bẹ náà fún àlékún rẹ̀ bákan náà gbogbo àwọn tá a bá fẹ́ mọ wá pè àwọn èèyàn tá a fẹ́ mọ kọ̀rẹ́ẹ̀tì àwọn èèyàn ìgbà míì ìwọ tó ń pè yẹn gan ọ máa ń sọ àwọn èèyàn di tíró yìí yóò fi máa bẹ lára wọn ẹlòmíì náà rẹ bí àti gba òdodo àmọ́nà tí wọ́n tó ọ fẹ́ kọ́ wọn lódodo lọ́ọ́ fi ń pìrìjẹ́ǹtì ẹ̀ gan-an kò jẹ́ kí wọ́n rí sòdodo rẹ tọ́ ọlọ́run sọ torí pé wọn náà ọ pìrìjẹ́ǹtì ẹ̀ lọ́nà tí ó tiẹ̀ fi wọ̀ wọ́n létí ọ̀nà tí wọn náà gbà fi ń pìrìjẹ́ǹtì ẹ̀ ọ̀nà tí wọ́n fi máa takò ọ́ ni bí àwọn náà ọ fi ẹ̀kọ́ gbé kalẹ̀ ọ fi hikma ọ fi gbé kalẹ̀ ìwọ́gò ní sùúrù tó pẹ̀lú wọn àwọn wà pé ẹ̀hẹ́n àti ẹ̀wà ní àbáwọ̀ Allahu a'lam pé àwọn tí wọ́n polówó súnà bẹ̀ náà sọ dáadáa ni wọ́n bá gbé nọ́tìsì kalẹ̀ ṣe pé àmọ́ làwọn mọ́ṣáláṣí ibi tí wọ́n kọ pé má ṣe rin pákó níyà yín mọ́ tẹ́wọ̀ pé àmọ́ rí bẹ́ẹ̀ àbáyé rí tí wọ́n ní mọ́ ṣe rin pákó torí pé èyí máa ń kó ẹlòmíì lára wọ́n á sọ bẹ́ẹ̀ pé má ṣe rin pákó níyà yín mọ́ ṣé wàá rí bá wí yìí àwọn bàbá yìí gbà táwọn òwò akọ ti wọn àwọn òwò sọ pé má ṣe rin pákó yà yín mọ́ ẹ̀ mọ́ táwọn wí wọ́n ní ó bá súnà mu kò bá súnà mu o má ṣe rin pákó níyà yìí mọ́. wọ́n ti mọ̀ pé bí wọ́n ibi ìtọ́ òkú sọ ni pé súnà ló dá àwọn sọ́rí àti súnà rẹ o àti pákó aláàfẹ́rẹ́ ìgbésẹ̀jì wallahu a'lam bóyá àwọn ọmọ ìyá wa tí wọ́n ń bẹ̀ ń bẹ̀ ni wọ́n ti fagídí àkàtà ń kí tí náà dìbí hàn wọ́n lè mọ̀ yà àwọn èèyàn mọ́rin pápọ̀ ń bá ìmọ̀ mọ́ ìyíwò náà ni ọmọ ṣe súnà nẹ́bì mọ́ ó rọrùn ká ní ẹ mọ́rin pákó ìgbà ẹ̀mọ́ torí pé níbi tí wọ́n ti ń tu pákó tiẹ̀ lẹ̀lẹ̀ ó lè mọ kó ẹlòmíì nílùú ọ lè torí ẹ̀ náà kọ́ sí ní pákó ẹ̀ níbòmíì kọ́ tú síbòmíì kọ́ ọ̀dẹ̀ ṣàlùwàlá níbi tí gbogbo yẹn ti ń ṣàlùwàlá ẹlòmíì lásán bíi jọba tó ń fọnu tẹ́ ń tu tẹ́ ń tu paste yẹn tẹ́bi gbó ẹnu tẹ́ ń tu kalẹ̀ ìmọ̀ ń rí ẹlòmíì lára ẹlòmíì lásán tí kẹlẹ̀ bẹ́ẹ̀ bá wà níbi tó wà ó lè mọ bì kátó wà ní pé ọwọ́ arin gbogbo ẹ̀ òmíyà ọtún na ní pákó rẹ̀ náà ẹnu rẹ̀ ti dípẹ́ta ẹ̀jẹ̀ gan jáde ọwọ́ ti gbogbo ẹ̀ lẹ̀ ara wa mi ò a lè torí ẹ̀gbẹ́lẹ̀ náà ti ẹni pákó bímọ yìí ò túmọ̀ sí pé wọ́n ní ọmọ má ọlọ́run wa ló mọ̀ bóyá làwọn ọmọ ìyá àwọn aṣọ náà fi wá ní ẹ̀ẹ́ ní bẹ́ẹ̀ náà wá ni ó sì lè ṣe é ṣe kán tún fi hikima gbé fún wọn náà bóyá àwọn tá à ń wí bóyá tọ́lọ́wọ́ bá ń sọ nù áyà yìí tọ́lọ́wọ́ bá fi ń ròyìn wọ̀nyí bóyá òun ló ń ṣe lára tiwọn náà tọ́lọ́wọ́ bá ní innal ladhina kafaru sawa'un alayhim. innal ladhina kafaru sawa'un alayhim a anzartahum am lam tunzirhum la yu'minun. ọlọ́run láwọn kèfèrí ń bákan náà tiwọn ẹ ké la yu'minun ó ṣeé ṣe bóyá fáwọn bàbá tà ń wí ìlú òótọ́ bóyá àwọn tó ń ṣàlàyé ẹ̀ ṣàlàyé dáadáa àmọ́ lápé khatama Allahu ala qulubihim wa ala sam'ihim. Khatama Allahu ala qulubihim wa ala sam'ihim wa ala absarihim ghishawa wa lahum adhabun ó lè ṣeé ṣe kán ké fáwọn náà kó yẹ pé wọ́n kàn mọ̀ọ́mọ̀ yarí náà ni. wá rí àyà yìí bó jẹ́ pé akẹ́kọ̀ọ́ ń bẹ̀ pa pé ọlọ́run ròyìn àwọn olùgbàgbọ́ òdodo fún wa láwọn ìjókòó tá a ti kọ́ sẹ́yìn fi àyà méjì eléyìí tọ́lọ́run ọba fi ń ròyìn àwọn aláìgbàgbọ́ fún wa a tún ní gbogbo àfa àwọn náà tún wá kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yìí àti àwọn tá a mọ̀ pé àwọn ẹlòmíì ń bẹ kò sí o wọn ní ṣe kí ní gbà ìwọ ò gbọdọ̀ wá torí pé kọ́ ọba jẹ́ tán gbà kí wá tàbí kọ wá wò pé bóyá kí wọn náà ṣe bíi tiwọn má ṣe bíi tiwọn o dúó bá a ṣe ní ọdún ni o ó láṣẹ máa ń sọ pa àwọn àáfàá tí wọ́n máa ń dá àwọn nǹkan míì kalẹ̀ ẹlẹ́lómi paríkùmù sára tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lubẹ̀ mẹ́bàá tí wọ́n fi ń pè àwọn ìṣojú ọ̀nà ọlọ́run tí wọ́n lùlù ẹmọ tí wọ́n wá mú wálẹ̀ wọ́n ní ìlú àtorin òun ni wọ́n fi ṣe kíni náà fi ń kó wa lọ́mọ lọ àwọn náà wá wò pé ẹ̀hẹ́n kan lè má kó wa lọ́mọ lọ́mọ ẹ káwa náà máa lu ìlú àtorin kódà tí mọ́sálásí pé wọ́n kọ́ mọ́sálásí dẹ́rànà kalẹ̀ kódà ní ìdánwò ròyìn ẹ̀fún wa dé wọ́n ló fẹ́ ju tiwa mọ́sálásí wà yìí lọ níbi tí mọ́sálásí náà tóbi dé nígbà wa kún wáyé tóbi tán á ti lọ rí gbé kí ní ìlú àwọn sọ́ọ̀tì ti máa ń ní gbogbo lóríṣiríṣi gbogbo olùgbẹgbẹgbẹgbẹ gbogbo ẹ̀ kátá àwọn náà sì ní gbogbo ẹ̀ wọ́n ní jam wọ́n ní ọmọlẹ àdìgbẹ gbogbo àwọn ìlú gbogbo ẹ̀ náà lè kójọ tí wọ́n bá ti jọ Sunday báyìí wọ́n wà lù bẹ̀m̀bẹ́ gidi gbogbo àwọn ọmọ wọ́n wà alùjọ́ gidi ní o tí wọ́n máa jó tí wọ́n máa rèdí confam a ní kí ló dé a ìlú tó fi ń kó wa lọ́mọ lọ rèé a sì gbọ́dọ̀ jẹ́ kí wọ́n kó wa ní ọmọ lọ ẹ máa ráyè lómìnà náà àtọ́ láwọn ṣe súnná àwọn ìlànà kí lànà táwọn èèyàn lọ rí gbé wa ó lè jẹ́ ìlànà àwọn al-Ikhwanul Muslimun àwọn ìlànà pé ẹ wò ó ẹ má jẹ́ àmọ́ sọ̀rọ̀ ń pa àkídà àmọ́ sọ̀rọ̀ pa tawhid àmọ́ sọ̀rọ̀ pa ẹjẹ́ àkọ́mọ́ sọ̀rọ̀ pa Islamul aam kákan mọ sọ̀rọ̀ mọ́ káwọn yẹn mọ kírun ẹ mọ gbàwẹ̀ ẹ mọ sọ̀rọ̀ kíníkan ní bídíà kíníkan ní tawhid kíníkan ní àkídà ìlànà tó lè ké jọ́ta lọ́bí bẹ́ẹ̀ náà yẹn jáde lọ́rọ̀ yìí pépè ó ní fàlìyẹ́kùn awwala ma tad'uhum ilay shahadatu an la ilaha illallah anábì ló di ní làámọ́lẹ̀ bẹ́ẹ̀ pé o bá ti lọ tó ń lọ yìí o èyí tó kọ́kọ́ máa lọ pé wọ́n sí ọ̀rọ̀ ọ̀rọ̀ láìláha ìlàlá ọ̀rọ̀ tàwíìd lẹ́yìn ọ̀rọ̀ tàwíìd tó bá pè wọ́n sí ọ̀rọ̀ súnà ló kàn wà á lẹ́yìn méjèèjì yìí fa inú àtọ̀ òun kalẹ̀ rẹ̀ tó bá ti wá tẹ̀lé ọ lórí eléyìí lórí láìlá lórí tawhid tó ti tẹ̀lé ọ lórí súnà ìgbà náà ni pé kọ tó wá jẹ́ kán mọ̀ kọ́lọ̀ ní kán mọ̀ tìrù àmọ́ lè ní mítọ́ lómi rò pé òun lè ṣì yá àtùjà nábì lọ tó rò pé òun bẹ́ ṣojú kòkòrò káwọn èèyàn gba ju ànábì lọ òun ni ẹwẹ́ jámọ̀ fọ̀rọ̀ tawhid yẹn lẹ́ẹ̀ ẹjá mọ fọ̀rọ̀ súnà lẹ̀ ẹ ní bídà ẹ mọ mọ sọmọ ẹjá kàn mọ sọ̀rọ̀ mọ kírun ìwà yín kó dáa náà ẹmọ kò wá ní sọ̀rọ̀ pàtàkì bẹ́ẹ̀ ni sọ́ọ̀rí wa ẹni bá ti ní ọ ní ni kò sí kódà kọ́ ọmọ mọ ọ̀rọ̀ gbé kalẹ̀ a ní kí ọ̀rọ̀ gbé kalẹ̀ gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ bá ti o amọ́jọ́ rí tọ́lọ́run bá ti láwọn èèyàn ó gbà tó ń ta ìmọ̀ràn gbé kalẹ̀ rẹ̀ ó sì mọ̀ gba dáwà rẹ̀ torí pé òdodo la kọ́ mọ́ o sọ wá rẹ̀ di tá a bá kọ́ ọ mọ́ kò sí bí wọ́n ti lè rò pé ọbẹ̀ dọ́gbọ́n sí dáwà ọlọ́run kò sí bọ́ ti rò pé bóyá kọ ọdọ́gbọ́n mọ́ fòdodo pamọ́ kọ ọmọ wa fi kí èso òdodo nílẹ̀ àwọn tí wọn ò ní gbọ́ yìí wọn à ní ṣe kí ni jàmọ́ wọn à ní gbọ́ tọ́lọ́wọ́ bá ti dìtì ńlá mọ́lẹ̀ fún wa pé innal ladhina kafaru sawa'un 'alayhim. innal ladhina kafaru sawa'un 'alayhim. ọlọ́láwọ̀ aláìgbàgbọ́ ọ̀rọ̀ tí wọ́n bákan náà ló ti rí. àǹdà ọ̀sàhùn amúlámùsùn ìbẹ̀rùn láàrín ọkùnrin. tọ́ ọba àmọ́ ké tàwíìdù fún wọn ọba àmọ́ ké súnà fún wọn ọba àmọ́ takò bídà kọ́ rò pé ẹ̀kọ́ ọmọ sọ kíní ni yóò jẹ́ kí wọ́n mọ̀ gbọ́ bọ́n bá ní gbọ́ náà wọ́n ní ṣe kíní wọ́n à ní gbọ́. ọlọ́run níbi tá a ṣe ní gbọ́ ni pé a bá ti sọ̀rọ̀ tí wọ́n nù kọ́tàmọ́láhùn alákòlóòrè àti jẹ́ ọkàn tí Ìgbọ́ràn wọn a ti jẹ ìgbọ́ràn wọn pa ni. Ìrìnà wọn gá ti bí nǹkan dí wọn lè rìnà bẹ́yìn yóò kù tí ó rìnà. Ìyà aláàlá ti fi kọ fún wọn, dákùn ẹni tọ́lọ wá lóun ti kọ ìyà mọ́. Ẹni tọ́lọ lóun ti jẹ ọkàn rẹ̀ pa. Ẹni tọ́lọ wọn bá lóun ti dí nǹkan kan mọ́ ìgbọ́rọ̀ rẹ̀. Ìwọ wá ní ìwọ ní uslub, al-uslubul wá ní ẹ ká ṣe tẹ̀gìyírul khitab kó bá lè jẹ́ pé wọ́n lè mọ gbọ́ wa ọkàn ń dara rẹ láàmú ni ọkàn ń dara rẹ láàmú ni ọ̀rọ̀ gbọ́dá kí n tó kàn wọ́n ní pé àgbàlá ìwọ ni jíṣẹ́ kọ́ ti lọ eh, hikma bá kọ́ ó dẹ̀ ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana ẹ̀wá mi mọ̀ tá a rí ni pé abẹ́ àyà yìí ó lọ gọ̀ọ̀rọ̀ àwọn tó rò pé káwọn yí ìlànà yí padà òun náà lọ́mọ sáṣẹ́ o abẹ́ ud'u ila sabili rabbika bil hikma wọ́n ṣe bí hikma ní ká máa dọwọ́ bo òdodo wọ́n ṣe bí hikma ní ká rí òdodo ọ̀rọ̀ ọlọ́run ọba ńlẹ̀ àbí lánàá tá à ń nábì fi pèpè ká wá gbé ọ̀rọ̀ gba ibòmí hikma ti kàn. al-hikmatu wad'u ash-shay fi mahallihi hikma ní pé kọ́ ṣe nǹkan bó ti yẹ kọ́ ṣe ṣùgbọ́n lọ́wọ́ ọba sì ti fẹ́ ká ṣe da'awa òní ká bẹ̀rẹ̀ níbi tọ́lọ́wọ́ ọba kẹfà ti ìròyìn àwọn olùgbàgbọ́ ìròyìn àwọn aláìgbàgbọ́ òun là ń kọ́ lẹ́nu níyìí tí ó tẹ̀lé akọ́ ìròyìn àwọn mùnáfìkì a wàá wo kí ni àkọ́kọ́ àṣẹ tọ́lọ́wọ́ ọba pa wá wàláì kò sí nǹkan náà kọjá pé yá ayyuhan nasu ubudu rabbakum alladhi khalaqakum walladhina min qablikum ní tó bẹ̀rẹ̀ ni ọ̀rọ̀ ẹ máa nígbà ọ̀rọ̀ ẹ máa jọ́sìn fọ́lọ́ ló bẹ̀rẹ̀ lọ́tọ̀ ṣe so àfọ́ ò gbọ́dọ̀ torí káwọn èèyàn ó gbọ́ nítorí káwọn èèyàn ó gbà kọ́ ọmọ wa yí tó jẹ́ òdodo ọ̀rọ̀ ọlọ́run kọ́ ọmọ wa padà èyí bá ti kọ́ pa àwọn èèyàn náà ní máa jẹ́ tiwọn abẹnú wọn bá wa subhanahu wa torí ti lọ púpọ̀ eléyìí tá a gbọ́ yọ lọ́mọ sáà láǹfààní wọn. àyà ni àyà tá fi ròyìn àwọn aláròyìn àwọn kìfìrí mọ̀ pé áyà tó wá tẹ̀lé ó níbi tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ti wá sọ wípé wa minan nasi man yaqulu amanna billah. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون آية إليه òun débi tá a ti wá bẹ̀rẹ̀ àlàyé ẹ̀pá ti ní ìran mẹ́ta náà ìran àwọn olùgbàgbọ́ òdodo a ti sọ̀rọ̀ yín wọn ìròyìn yìí ọlọ́mọṣẹ́ àdúmọ̀ bẹ́lá rẹ̀ ní àfihàn àwọn aláìgbàgbọ́ ìròyìn tí wọ́n náà lákọ́lé nìyí ọlọ́run dákun mọ́ fi ṣàdánwò fún wa o má afojú jọ wọ́n o má àfi nǹkan jọ wọ́n ìròyìn tó wá tẹ̀lé ni àwọn tọ́lọ́wọ́n ọba ní wàmínà náà sì máa ń yà fúlú amanna billah ọlọ́run láwọn èèyàn kan ń bẹ àwọn náà máa sọ pé àwọn gbàgbọ́ kódà àwọn làwọn gbọ́ lọ́wọ́ àwọn gbọ́jọ́ ń gbé ìdàlùkìyàmọ̀ náà ọlọ́run ni wọ́n ti gbàgbọ́ o kí ni ìròyìn tiwọn náà kí ni bá àti máa dá wọn náà mọ̀ bó lè bí àti yóò ti wá sọ́ra ń bi ìròyìn tiwọn yìí náà bó ni ò ṣe ní í ṣe mọ́ mọ́ wa lára èyí ò lámọ̀ kí lọ níjọ́ mẹ́jọ ní ìdìrìlá abilu abimani wa karami wa izi wa fadli kuma sha ti alaikum ma ti alaikum wa wa sallallahu ala abdika wa rasulika muhammad wa ala alihi wa sahbihi wa أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أو تبني إبيه